ìmùlẹ̀ méje. gbélé gbéjù gbégbẹ́ gbọ́dọ̀. alágungan lajagun pàdé. ẹni dúró de dúró de kú. òkè báyìí ni ó pọ̀ ta. ọmọ àgbọ̀nà. ẹ̀yin ẹbí má sọ sí ẹ o ọlọ́mọ ayé wẹ tiẹ̀ láàjì dúdú lọ kí wọ́n lẹ́dẹ̀. mi ò dín ní kùtù dájọ́ ọjà bọ́rùn. ṣé fẹ́ gbọ́ màá fi Kristi màá fi sínú nǹkan mi màá fi dá sẹ̀ríà fún ẹ. ògùn onírèlè mi o i am trained to kill. ayédèbà pàṣẹ fọ́ọ̀kù sẹ́yìn. wọ́n pàdé alájà ẹ̀ sílé trained to kill wù gbogbo já wèrè. wàá kọ́ àbùkù mo ṣe wù ẹ̀ yìí. pásítọ̀ ajíṣẹ́ fẹ́ gbọ́ mi dáadáa ó pò sókè ó pẹ́ títí irọ́ parọ́ fúnra ni. mo wá rọ ẹlẹ́tì ni ó kù ọjọ́ mẹ́ta ó kù ọjọ́ mẹ́ta. fọlọ o <laughs> mo fún ọ ní ọjọ́ méje láti gbélé ẹ àti gbogbo ọjà ẹ kúrò lórí ilẹ̀ torí mo fẹ́ lo ilẹ̀ yẹn bí tọ́ọ̀kì ṣe tóbi tó mo fẹ́ kó gbé kúrò lórí ilẹ̀ yìí títí ọjọ́ méje. apọ́lójú ni mí ìmúlẹ̀ Ṣàngó alábẹ́láwọ́ ni mí ìmúlẹ̀ Ògún. alábà agbárí ẹ̀ ṣíṣe kàṣáájú twelve acres ń sìn. omi ò bá dá alábà ẹja yọwọ́ ẹ̀ láwo. kí ló ṣe tèmi tiẹ̀ ilẹ̀ yìí ni kí ni tó wà òkùnkùn yẹn kí ló wà nínú ìmọ́lẹ̀